ni fọ́lọ́run lókè ọ̀run ògo ni fọ́lọ́run lókè ọ̀run o lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi ni wòlíì adékúnlé akérèjọlá hmm, ti ìjọ city of mercy prayer mountain tó wà ní off nigeria wire and cable ní jagun ní àpáta ní ìlú ìbàdàn a gbogbo ọmọ nàìjíríà ẹ mi ẹ wá gbé yìí àṣírí ńlá rèé tó ní agbára tí ẹ tó lójú ọjọ́ tún fún mi ní ojú oorun mi mọ́jú ẹ̀rù sì bà mí àyà mi já mo gbé ìdìdí ọ̀rọ̀ yìí mo wò pé olúwa bó o ló ṣe máa rí níbo la máa fojú sí bó o lójú wa ṣe máa rí tó bá padà rí bẹ́ẹ̀ ah ó jọun tó kà mí láyà gẹ́gẹ́ bí ọjọ́ orí mi mo wò pé ha olúwa eléyìí pọ̀ kí lohun tí mo rí rèé gbogbo ọmọ ọlọ́run tẹ́tí kò gbọ́ mi tẹ́tí kò gbélé yìí ọ̀rọ̀ àṣírí ńlá ni ní ojú àlá mi mọ́jú ni mo ti láàlá tí mo rí ọ̀rọ̀ alágbára yìí mo rí bàbá àgbàlagbà kan sọ̀kalẹ̀ ó wá pè mí pé ọmọ máa bọ̀jẹ́ àjọ rìnrìn àjò bí mo ti ń tẹ̀lé bàbá yìí lọ a bọ́ sí inú oko ńlá kan bí a ti bọ́ sínú oko yìí oko yìí tóbi tó bẹ́ẹ̀ gẹ́sà mo wá wò ó pé ah, irú oko rèé bàbá ní jẹ́ ká rìn wọnú oko yìí bí a ti wọnú oko yìí mo rí ọ̀gọ̀rọ̀ èrò tí mi ò lè kà èrò tó pọ̀ nínú oko yìí wọ́n wá ṣiṣẹ́ kárakára wọ́n wá ṣọ́kọ ni wọ́n ń roko ni wọ́n ń làágùn bí mo ti rí àwọn tó bẹ̀rẹ̀ tí wọ́n ṣọ́kọ bẹ́ẹ̀ ni mo rí àwọn kan tí wọ́n dúró bí wọ́n ti dúró yìí wọ́n mú ẹgba dání gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ṣiṣẹ́ nínú oko dáadáa ni wọ́n ń nà <laughs> ni wọ́n ń nà lẹ́gba wọ́n ń jẹ wọ́n ní àwọn pọ́n wọn lójú bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo èrò pọ̀ nínú bẹ̀ ẹ̀rù bà mí ah, mo ní bàbá mo ní kí la lè mọ eléyìí sí bàbá yẹn sọ fún mi pé à ṣé orí ibi tá a wà yìí odidi ìlú kan ni mo à ìlú nínú igbó ó ní bẹ́ẹ̀ ni odidi ìlú kan ni mò ń wò yìí ó ní ọmọ tẹ́jú mọ́ wọn kó máa wò wọ́n mo tún ń wò wọ́n lọ bí mo tún wò wọ́n yẹn mo rí wípé lábẹ́ májẹ̀mú yẹn àwọn kan ń nínú ìnira tí wọ́n ń là kọjá lẹ́ẹ̀kejì mo rí àwọn obìnrin wọ́n rọbí nínú ìrora tí wọ́n ń là kọjá mo rí àwọn kan wọ́n ń jẹ oúnjẹ kò tọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó nínú oko yẹn èrè oko yẹn tó yẹ kí wọ́n máa jẹ nínú ẹ̀ wọ́n lè jẹ nínú èrè oko yẹn bí wọ́n ṣe ń ṣe làálàá tó yẹn mo rí wípé wọ́n ń ṣa ewé jẹ wọ́n ń ṣa ilẹ̀ jẹ ah! mo tún wá ní bàbá kí ló ṣẹlẹ̀ àwọn wo leléyìí ó ní àwọn amúnisìn wọn nìyẹn àwọn amúnisìṣẹ́ akó wọn lẹ́rù wọn nìyẹn pé kí n ṣàfọwọ́rẹ́ kí n máa wòran yẹn mo bá wòran yẹn ìgbà tára mi ò lè gbà mọ́ mo wá bí bàbá léèrè pé bàbá ẹjọ ẹ ìlú kan odidi ìlú kan kí lórúkọ ìlú yìí bàbá yẹn ni tẹjú mọ́ wọn dáadáa nígbà tí mo máa tẹjú mọ́ wọn <laughs> ẹ̀rù bà mí sà mo rí aṣọ lọ́rùn wọn pé kí n tẹjú mọ́ aṣọ ọrùn wọn mo wò ó nígbà tí mo máa rí mo rí pé àwọn kan wọ aṣọ green mo rí pé àwọn kan wọ aṣọ white nínú oko yìí ah mo ní white green white green green white green ni mò ń wò yìí kí ló lè ṣẹlẹ̀ ẹni tó ní má jẹun sọ pé ẹ yo àsíá orílẹ̀-èdè yẹn ló ń wò lára wọn yẹn ah, ẹ̀rù bàmúlùwà kí wà ní solution olúwa ní kíyèsí kò sí solution in tó máa padà ṣẹlẹ̀ rẹ ọmọ ọjọ́ ń bọ̀ àti ìgbà ń bọ̀ tí a ó padà pìtàn wípé ìlú tó ń wò yìí wípé ó wà rí ibi tẹ́rù ti bà mí nìyẹn ibi àyà mi ti járe wípé ọjọ́ ń bọ̀ ìgbà ń bọ̀ àkókò ń bọ̀ tí a ó pìtàn wípé orílẹ̀-èdè ti wà rí ìyẹn ni wípé ọjọ́ ń bọ̀ àti àkókò ń bọ̀ tí orílẹ̀ mi ìmọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ mi mọ̀ bóyá ṣe ṣùgbọ́n bí bàbá yìí ti sọ sí mi létí ni wípé ọmọ gbá o ọdọ́ ń bọ̀ ìgbà ń bọ̀ àkókò ń bọ̀ tí a ó pìtàn wípé orílẹ̀-èdè yìí ti wà rí àyà mi já ẹ̀rù bà mí wípé a ó pìtàn pé orílẹ̀-èdè ti wà rí kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run mo wá wò lọ́kàrá mi olúwa kí ló fẹ́ ṣẹlẹ̀ olúwa kí ló máa ṣẹlẹ̀ torí pé ẹni bá sọ wípé yóò le ó máa rí báyìí òun náà wọ inú ẹ̀ náà lájọ wà inú orílẹ̀-èdè náà lájọ wà ni wọn àyà mi ń já olúwa torí a ti sọ májẹ̀mú yẹn fún mi èmi ti rí i wípé green white green kò sẹ́ni tó ń lo orú àṣìá yẹn ó ti yé mi ṣùgbọ́n gbogbo ọmọ ọlọ́run pátápátá ẹ já dìde ká múra sáàdúà ẹ já dìde ká bẹ ọlọ́run ẹ já bẹ ọlọ́run ẹ já arawọ́ bẹ ọlọ́run kí orílẹ̀-èdè yìí kí orílẹ̀-èdè yìí kí orílẹ̀-èdè yìí kí ọlọ́run kó dá sí kó gbọ́dọ̀ tún ká kó gbọ́dọ̀ fọ́n ká tó bá fọ́n ká ó di tàn gẹ́gẹ́ bí ẹ̀mí olúwa sọ fún pé yóò padà di ìtàn pé orílẹ̀-èdè ti wà rí gbàdúrà lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ àṣẹ àti agbára láti lè fi wá ojú ọlọ́run tí ó fi di ìrọ̀rùn ọlọ́run kó gbé sínú ayé wa ha lórúkọ jésù a ò ní bá májẹ̀mú yìí lọ ògbọ́nà ìwọ ọlọ́run kó wá gbogbo ọmọ ọlọ́run èyí tí mo rí rèé tí mo ní mo ní láti kéde ẹ̀ ó ní kí n kéde ẹ̀ fún gbogbo ayé wípé ọjọ́ ń bọ̀ àkókò ń bọ̀ tí wọn ò tí ìtàn tí orílẹ̀-èdè tí mò ń wò nínú ìran yẹn wípé kí n wo pé orílẹ̀-èdè tí mò wò nínú ìran yẹn pé yóò ṣe kí ni yóò di ìtàn bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ń bẹ lórúkọ jésù ọlọ́run yóò rọ̀ wá lágbára yóò dì wá mú yóò bá wa ṣe kò ní dá wa dá ọlọ́run á dá sí ẹ̀bì àdúrà wa àníṣe lásán gbogbo ọmọ ọlọ́run ògo ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run a máa wà wà rí èyí tó lúwa ní kí n sọ lénìí òun ni yí o ohun tó lúwa ní kí n sọ rere o gbọ́ mi ìwọ tó bá fẹ́ pè mí lórí ẹ̀ tó fẹ́ béèrè tó fẹ́ kájọ gbàdúrà papọ̀ nọ́mbà tó lè pè mí sí rèé o oh eight o oh five one one zero seven nine zero four o oh eight o five one one zero seven nine zero four ijó tó bá ká lára là ń dìkúkú jó ọ̀rọ̀ tó bá ká lára là ń làágùn sí orí bí mo ṣe ń làágùn